ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé fi ọlá fún ọ̀rọ̀ ọlọ́run a láti inú ìwé Jóòbù orí ìkẹtàléní ogún ẹsẹ̀ ìkejìlá tó sọ wípé bẹ́ẹ̀ ni èmi kò padà sẹ́yìn kúrò nínú òfin ẹnu rẹ èmi sì pa ọ̀rọ̀ ẹnu rẹ mọ́ ju òfin inú mi lọ. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó rú lójú tí kò sì dùn mọ́ nínú wípé irú arábìnrin Móníkà sì tún lè ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú Ọlọ́run lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà aláàbí tí ó ti wù ṣe ni ó ń ká wọn lára tí òye ohun tó sì ń ṣẹlẹ̀ kò ṣe bẹ́ẹ̀ yé wọn òtítọ́ ni wípé àwọn ohun tí Mónica ṣe nígbà tí ó jẹ́ aláìgbàgbọ́ wọn jẹ́ ohun tí ó burú jáì ìṣẹ́yún àti ìpànìyàn ọgbọọgba ni àwọn méjèèjì ṣùgbọ́n ó ti ronúpìwàdà ọlọ́run sì ti dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn ọlọ́run kì í dánilẹ́jọ́ nípa àwọn àṣìṣe àtijọ́ ènìyàn lẹ́yìn ìgbà tí ènìyàn bá ti ronúpìwàdà tán a máa ṣe ìdájọ́ ènìyàn gẹ́gẹ́ bí ìhà tí ènìyàn kọ sí ọ̀rọ̀ rẹ̀ nígbà tí ènìyàn gbọ́ ọ̀rọ̀ ìgbàlà nísinsìnyí ẹ jẹ́ kí a sọ̀rọ̀ nípa ọ̀nà tí ó yẹ kí ènìyàn gbà dáhùn sí ọ̀rọ̀ ọlọ́run tàbí ìhà tí ó yẹ kí ènìyàn kọ sí ọ̀rọ̀ ọlọ́run rẹ ti yé mi wípé láti mọ̀ bóyá ènìyàn ti di àtúnbí ní tòótọ́ kì í ṣe nípa ìjọ tí wọ́n ń lọ tàbí àwọn ohun tí wọ́n ń ṣe. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn nǹkan wọ̀nyí ṣe pàtàkì, ènìyàn lè ṣe ayédèrú wọn kí ènìyàn sì máa díbọ́n. Bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn aláìgbàgbọ́ tí ó mọ ìwà tí ó tọ́ náà wà bákan náà. ọ̀nà tí ènìyàn ṣe lè mọ̀ ní pàtó ni ọ̀nà tí ìhà tí ènìyàn kọ sí ọ̀rọ̀ Ọlọ́run ìhà tí ènìyàn kọ sí ọ̀rọ̀ Ọlọ́run ni ọ̀nà tí ó dájú jù láti mọ̀ bóyá ẹni náà ti di onígbàgbọ́ tàbí kò tí ì di onígbàgbọ́ ní tòótọ́ ẹnikẹ́ni tí kò bá bọ̀wọ̀ fún ọ̀rọ̀ Ọlọ́run kò bu ọlá fún ọlọ́run pẹ̀lú irú ẹni bẹ́ẹ̀ kò sì tí ì gbàgbọ́ nítòótọ́ irú ẹni bẹ́ẹ̀ kò lè so èso ìwà rere tàbí ìgbàgbọ́ nítorí wípé ìyípadà eléyìí tí ń mú kí ènìyàn so èso a máa wá nípa ọ̀rọ̀ ọlọ́run jésù a máa wẹ̀ wá mọ́ nípa ọ̀rọ̀ rẹ̀ kí a bàa lè so èso. so ẹ lè wo ìwé johannu orí ìkẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹta ọ̀nà kan tí ó dájú tí ènìyàn fi lè rìn ni kí ènìyàn kí ó jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run kí ó jẹ gàba ní ọkàn òun gẹ́gẹ́ bí ìwé sáàmù orí ìkọkàndínní ọgọ́fà ẹsẹ̀ ìkọkànlá ti sọ ẹ máa lọ sínú ayé lónìí pẹ̀lú ìpinnu láti fi ọlá fún ọ̀rọ̀ ọlọ́run ju oúnjẹ ọjọ́ rẹ̀ ojú oúnjẹ òjọ́ rẹ̀ lọ àdúrà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún pé ó rán ọ̀rọ̀ rẹ̀ sí ọ láti yí ọ padà sí bíi ti òun gan pẹ̀lú sọ fún ọlọ́run pé ó fún ọ lágbára láti rìn ní ẹ̀kúnrẹ́rẹ́ ìfẹ́ rẹ̀ fún ayé rẹ̀ àmín àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní gbọ́ wa láti òní yìí bí a ṣe ń ṣe àwọn ẹ̀dà yorùbá yìí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ti ka gbogbo májẹ̀mú tuntun jẹ́lẹ̀ lónìí a látinú ìwé matthew orí ìkarùn títí dé orí ìkeje ẹ máa bá wa kálọ. Matthew, orí keje. Ẹ má ṣe dá ènìyàn lẹ́jọ́ kí Ọlọ́run má bàa dá ẹ̀yin náà lẹ́jọ́ nítorí irú ẹjọ́ tí ẹ bá dá ènìyàn ni Ọlọ́run yóò dá ẹ̀yin náà irú ìwọ̀n tí ẹ bá lò fún ènìyàn ni Ọlọ́run yóò lò fún ẹ̀yin náà kí ló dé tí o fi ń wo ẹ̀rún igi tí ó wà lójú arákùnrin rẹ nígbà tí o kò ṣe àkíyèsí ìtì igi tí ó wà lójú ìwọ alára tàbí báwo ni o ṣe lè wí fún arákùnrin rẹ pé jẹ́ kí n bá ọ yọ ẹ̀rún igi tí ó wà lójú rẹ nígbà tí ó jẹ́ pé ìtì igi wà ní ojú tìrẹ alára ìwọ arítẹnimọ̀ wí kọ́kọ́ yọ ìtì igi tí ó wà lójú rẹ kúrò nígbà náà ó ríran kedere láti lè yọ ẹ̀rún igi tí ó wà lójú arákùnrin rẹ ẹ má ṣe fi nǹkan mímọ́ fún ajá ẹ má sì ṣe fi ìlẹ̀kẹ̀ iyebíye yín síwájú ẹlẹ́dẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ wọn yóò fi ẹsẹ̀ tẹ̀ wọ́n mọ́lẹ̀ wọn yóò sì padà bù yín jẹ ẹ béèrè a ó sì fi fún yín ẹ wá kiri a ó sì rí ẹ kanlẹ̀kùn a ó sì ṣí i fún yín nítorí ẹnikẹ́ni tí ó bá béèrè ni ó ń rí gbà ẹnikẹ́ni tí ó bá ń wá nǹkan kiri ni ó ń rí i ẹnikẹ́ni tí ó bá ń kanlẹ̀kùn ni à ń ṣí i sílẹ̀ fún ta ni nínú yín tí ọmọ rẹ̀ bá béèrè àkàrà tí ó jẹ́ fún un ní òkúta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 ẹ gba ẹnu ọ̀nà tí ó fún wọlé ọ̀nà ọ̀run àpáàdì gbòòrò ẹnu ọ̀nà rẹ̀ sì fẹ̀ ọ̀pọ̀ ènìyàn ni ó ń gba ibẹ̀ ṣùgbọ́n ọ̀nà ìyè há ẹnu ọ̀nà rẹ̀ sì fún díẹ̀ sì ni àwọn tí wọ́n rí i ẹ ṣọ́ra fún àwọn wòlíì èké tí wọ́n máa ń wá sọ́dọ̀ yín ní òde wọ́n dàbí àgùntàn ṣùgbọ́n nínú ìkookò tí ó ya ẹhànnà ni wọ́n nípa iṣẹ́ ọwọ́ wọn ni ó fi mọ̀ wọ́n kò sí ẹni tí ó lè ká èso àjàrà lórí igi ẹ̀wọ̀n àgógó tàbí kí ó rí èso ọ̀pọ̀tọ́ lórí igi ẹ̀gún ọ̀gàn bẹ́ẹ̀ gan-an ni gbogbo igi tí ó bá dára a máa so èso tí ó dára igi tí kò bá dára a máa so èso burúkú igi tí ó bá dára kò lè so èso burúkú bẹ́ẹ̀ ni igi burúkú kò lè so èso rere igikígi tí kò bá so èso rere gígé ni a ó gé e lulẹ̀ tí a ó sì fi dáná nítorí náà nípa èso wọn ni a ó fi mọ̀ wọ́n kì í ṣe gbogbo àwọn tí ń pè mí ní olúwa olúwa ni yóò wọ ìjọba ọ̀run bí kò ṣe àwọn tí ó bá ń ṣe ìfẹ́ bàbá mi tí ó ń bẹ ní ọ̀run ọ̀pọ̀ ènìyàn ni yóò wí fún mi ní ọjọ́ ìdájọ́ pé olúwa olúwa a ọ̀rọ̀ ọlọ́run ní orúkọ rẹ a lé àwọn ẹ̀mí èṣù jáde ní orúkọ rẹ a sì ṣe ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ní orúkọ rẹ ṣùgbọ́n wọn wí fún wọn pé èmi kò mọ̀ yín rí ẹ kúrò lọ́dọ̀ mi ẹ̀yin oníṣẹ́ ibi wọ̀nyí. nítorí náà gbogbo ẹni tí ó bá gbọ́ ọ̀rọ̀ mi yìí tí ó bá fi ṣe ìwà hù dàbí ọlọ́gbọ́n ènìyàn kan tí ó kọ́ ilé rẹ̀ sórí àpáta òjò rọ̀ àgbàrá dé ẹ̀fúùfù sì kọlu ilé náà ṣùgbọ́n kò wó nítorí ìpìlẹ̀ rẹ̀ wà lórí àpáta ṣùgbọ́n ẹni tí ó bá gbọ́ ọ̀rọ̀ mi yìí tí kò bá fi ṣe ìwà hù ó dàbí òmùgọ̀ ènìyàn kan tí ó kọ́ ilé rẹ̀ sórí iyanrìn òjò rọ̀ àgbàrá dé ẹ̀fúùfù sì kọlu ilé náà ó bá wó wíwó rẹ̀ sì bani lẹ́rù lọ́pọ̀lọpọ̀. nígbà tí jésù parí àwọn ọ̀rọ̀ wọ̀nyí ẹnu ya àwọn ènìyàn sí ẹ̀kọ́ rẹ̀ nítorí ó ń kọ́ wọn bí ẹni tí ó ní àṣẹ kì í ṣe bí àwọn amòfin wọn. Mátíù orí kẹjọ nígbà tí Jésù sọ̀kalẹ̀ láti orí òkè ọ̀pọ̀ àwọn ènìyàn ń tẹ̀lé e. ẹnìkan tí ó ní àrùn ẹ̀tẹ̀ sì wá ó kúnlẹ̀ níwájú rẹ̀ ó ní. alàgbà bí o bá fẹ́ o lè sọ ara mi di mímọ́. Jésù bá na ọwọ́ rẹ̀ ó fi kàn án ó ní mo fẹ́ kí ara rẹ di mímọ́. lẹ́sẹ̀kẹsẹ̀ ni àrùn ẹ̀tẹ̀ náà bá kúrò lára rẹ̀ jésù wá sọ fún un pé. má sọ fún ẹnikẹ́ni ṣùgbọ́n lọ fi ara rẹ hàn àlùfáà kí o ṣe ìrúbọ gẹ́gẹ́ bí Mósè ti pa á láṣẹ bí ẹ̀rí fún wọn pé ara rẹ ti dá. nígbà tí jésù wọ ìlú kápánáhùn ọ̀gágun kan tí ó ní ọgọ́rùn-ún ọmọ ogun lábẹ́ rẹ̀ tọ̀ wá ó ń bẹ́ẹ̀ ó ní. alàgbà ọmọ ọ̀dọ̀ mi kan wà nínú ilé tí àrùn ẹ̀gbà ń dà láàmú ó sì ń joró gidigidi. jésù bá sọ fún un pé. wọ́n wá wọ́n sì wò ó sàn. ṣùgbọ́n ọ̀gágun náà dáhùn pé. alàgbà èmi kò yẹ ní ẹni tí ìwọ ìbá wọ inú ilé rẹ̀ sáà sọ gbólóhùn kan ara ọmọ ọ̀dọ̀ mi yóò sì dá nítorí ẹni tí ó wà lábẹ́ àṣẹ ni èmi náà mo ní àwọn ọmọ ogun lábẹ́ mi bí mo bá sọ fún ọ̀kan pé lọ yóò lọ ni bí mo bá sọ fún òmíràn pé wá yóò sì wá bí mo bá sọ fún ẹrú mi pé ṣe èyí yóò ṣe é ni. nígbà tí jésù gbọ́ ẹnu yà ó sọ fún àwọn tí ó ń tẹ̀lé pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé n kò rí irú ìgbàgbọ́ báyìí ní ísírẹ́lì pàápàá mo tún ń sọ fún yín pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn yóò wá láti ìlà oòrùn àti láti ìwọ̀ oòrùn wọn yóò bá abrahamu àti isaaki àti jacobu jẹun ní ìjọba ọ̀run ṣùgbọ́n àwọn ọmọ ìjọba ọ̀run ni a ó ti jáde sínú òkùnkùn biribiri níbi tí ẹkún àti ìpayín keke yóò wà. jésù bá sọ fún ọ̀gágun náà pé. máa lọ gẹ́gẹ́ bí o ti gbàgbọ́ bẹ́ẹ̀ ni kí ó rí fún ọ. ara ọmọ ọ̀dọ̀ rẹ̀ sì dá ní àkókò náà gan-an. nígbà tí jésù wọ inú ilé pétérù ó rí ìyá ìyàwó pétérù tí ibà dádùbúlẹ̀ jésù bá fi ọwọ́ kàn án lọ́wọ́ ibà náà sì fi í sílẹ̀ ó bá dìde ó bá tọ́jú oúnjẹ fún un nígbà tí ó di ìrọ̀lẹ́ wọ́n gbé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n ní ẹ̀mí èṣù wá sọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ ẹnu ni ó fi lé àwọn ẹ̀mí náà jáde ó sì tún wo gbogbo àwọn tí ara wọn kò dá sàn báyìí ni ọ̀rọ̀ tí wòlíì àìsáyà sọ nígbà tí ó sọ pé. òun fúnra rẹ̀ ni ó mú àìlera wa lọ ó sì gba ẹ̀san wa fún wa. nígbà tí jésù rí ọ̀pọ̀ ènìyàn tí wọ́n yí i ká ó pàṣẹ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé kí wọ́n kọjá sí òdì kejì òkun amòfin kan wá sọ́dọ̀ rẹ̀ ó sọ fún un pé olùkọ́ni mo fẹ́ máa tẹ̀lé ọ níbikíbi tí o bá ń lọ. jésù wí fún un pé. àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ ní ihò àwọn ẹyẹ ojú ọ̀run sì ní ìtẹ́ ṣùgbọ́n ọmọ ènìyàn kò ní ibi tí yóò gbé orí rẹ̀ lé ẹlòmíràn nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ fún un pé. alàgbà jẹ́ kí n kọ́ lọ sìnkú bàbá mi. ṣùgbọ́n jésù sọ fún un pé. ìwọ tẹ̀lé mi jẹ́ kí àwọn òkú máa sin òkú ara wọn. jésù wọ ọkọ̀ ojú omi kan àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì tẹ̀lé e. ìgbì líle kan sì dé lójú omi òkun ó pọ̀ tó bẹ́ẹ̀ tí ó jẹ́ pé omi fẹ́rẹ̀ bo ọkọ̀ ṣùgbọ́n jésù sùn lọ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bá lọ jí wọ́n ní. olúwa gbà wá là à ń ṣègbè lọ. ó bá sọ fún wọn pé. ẹ ti ṣe lójo bẹ́ẹ̀ ẹ̀yin onígbàgbọ́ kékeré wọ̀nyí. ó bá dìde ó bá afẹ́fẹ́ àti òkun wí ìdákẹ́rọ́rọ́ ńlá bá dé ẹnu ya àwọn ènìyàn náà wọ́n ní. irú ènìyàn wo ni èyí tí afẹ́fẹ́ àti òkun gbọ́ràn sí i lẹ́nu. nígbà tí o dé òdì kejì òkun ní ilẹ̀ àwọn ará gádárà àwọn ọkùnrin méjì tí wọ́n ní ẹ̀mí èṣù jáde láti inú ìtẹ́ òkú wọ́n wá pàdé rẹ̀ wọ́n le tó bẹ́ẹ̀ tí ó fi jẹ́ pé kò sí ẹni tí ó lè gba ọ̀nà ibẹ̀ kọjá wọ́n bá kígbe pé. kí ni ó pa tàwa ti rẹ pọ̀ ìwọ ọmọ ọlọ́run ṣé o dé láti wá dà wá láàmú ṣáájú àkókò wa ni. agbo ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́dẹ̀ kan wà tí wọ́n ń jẹ lókèèrè àwọn ẹ̀mí èṣù náà bá bẹ Jésù pé. bí ó bá lé wa jáde yé wa lọ sínú àgbo ẹlẹ́dẹ̀ ọ̀hún ni. jésù bá wí fún wọn pé ẹ lọ wọ́n bá jáde lọ sínú àwọn ẹlẹ́dẹ̀ gbogbo agbo ẹlẹ́dẹ̀ bá dorí kọ gẹ̀rẹ́gẹ̀rẹ́ òkè náà wọ́n sáré lọ wọ́n sì rì sómi àwọn tí wọ́n ń tọ́jú agbo ẹlẹ́dẹ̀ bá sá kúrò níbẹ̀ wọ́n lọ sí àárín ìlú wọ́n lọ ròyìn gbogbo ohun tí ó ṣẹlẹ̀ àti ohun tí ó ṣẹlẹ̀ sí àwọn tí ó ní ẹ̀mí èṣù gbogbo ìlú bá jáde lọ pàdé jésù nígbà tí wọ́n rí i wọ́n pé kí ó jọ̀wọ́ kí ó kúrò ní agbègbè wọn. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí ká sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.